بسم الله والحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo àwa mùsùlùmí ní kíkí ti Islam mo sì kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV ní àárọ̀ òní àárọ̀ òní ni àárọ̀ ọjọ́ àlàmísì déètì òní ni ọjọ́ kìíní oṣù kejì oṣù sọfàr ọdún fourteen forty three èyí ni ìjókòó kejì lórí agbọ́ni ọ̀rọ̀ wa àná tí mo pè ní alimantuk ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ pẹ̀lú ìyọ̀ǹda Allah àti àánú rẹ̀ ní àná tí a sọ ọ̀rọ̀ yìí. a jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ alimantuk ọ wà láàrin nǹkan méjì wà láàrin nǹkan méjì ni èròǹgbà òǹsọ̀rọ̀ ibikíbi tá a bá ti rí ọ̀rọ̀ ẹnu òun sọ̀rọ̀ tọ́ka sí a máa ma ìtumọ̀ rẹ̀ a sì máa gbọ́ ọ yé yóò ní àgbọ́yé tó rọ̀ mọ́ ohun tó wá ni èròǹgbà òun sọ̀rọ̀ èròǹgbà òun sọ̀rọ̀ kò fojú lórí àwọn ọ̀rọ̀ ẹlẹgẹ́ kò ṣeé fojú rí náà lórí èyíkéyìí ọ̀rọ̀ lẹ́yìn náà la wá bọ́ sí ìsọ̀rí ìpìlẹ̀ méjì fún ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ ibẹ̀ láti sọ pé ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ kan ń bẹ èyí tí ó jẹ́ pé ohun tó hàn bẹ́ẹ̀ ó jẹ́ dáadáa. ìsọ̀rí kejì ọ̀rọ̀ ẹnu ò sọ̀rọ̀ èyí tí ó jẹ́ pé ohun tó hàn bẹ́ẹ̀ ni aburú lẹ́yìn náà látún wá tún ìsọ̀rí méjì yìí pín sí ọ̀nà mẹ́rin ìsọ̀rí kọ̀ọ̀kan a pín sí méjì méjì. ní ti ìsọ̀rí ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ tí ohun tó hàn ń bẹ̀ jẹ́ dáadáa a ní ó sí méjì tí ohun tó hàn nínú ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ bá jẹ́ dáadáa èròǹgbà rẹ̀ náà lè jẹ́ dáadáa yẹn nídàkejì o lè má gbèrò dáadáa yẹn. ìsọ̀rí méjì tí a tún pín sí nìyẹn ní ti ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ tí ohun tó hàn níbẹ̀ jẹ́ aburú òun náà ṣe é pín sí ìsọ̀rí méjì báyìí wípé báyìí wípé ọ̀rọ̀ ẹnu òun sọ̀rọ̀ tí ohun tó hàn níbẹ̀ jẹ́ aburú òun náà lè jẹ́ ẹni tó gbèrò aburú yẹn òǹsọ̀rọ̀ náà ó lè gbèrò aburú tá a rí lára ọ̀rọ̀ ẹnu rẹ̀ nídàkejì ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ tí ohun tó hàn níbẹ̀ jẹ́ gbogbo àwa tí a bá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ní àná ni àwọn ọ̀rọ̀ yìí ó ti yé nítorí pé a fi àwọn àpẹẹrẹ a fi àwọn àpẹẹrẹ láti inú ẹ̀sìn a fi àwọn àpẹẹrẹ lélẹ̀ fún àwọn gbogbo ìsọ̀rí yẹn ok ibi tí mo wá fi ọ̀rọ̀ tì sí ní àná ni pé mo fẹ́ mú àpẹẹrẹ ọ̀rọ̀ kan wá ẹ̀jẹ̀ kọ́kọ́ sọ báyìí gbogbo ọ̀rọ̀ tí wọ́n náà bá ti wá gbọ́ pé wọ́n ní lágbádá sọ gbé e sórí fọ́múlà yìí kí ló hàn nínú ọ̀rọ̀ tí lágbájá sọ ọ̀rọ̀ ẹnu lágbájá kí ló hàn bẹ́ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ léèrè bá ń pé kí ló hàn níbẹ̀ tó jẹ́ ìtumọ̀ rẹ̀ tó jẹ́ àgbọ́yé rẹ̀ kí ló hàn bẹ́ẹ̀. ṣé dáadáa ló hàn bẹ́ẹ̀ ni àbí aburú. stage one nìyẹn láti apply fọ́múlà yìí step two o ti mọ tó hàn bẹ́ẹ̀ ní step one pé dáadáa ni tàbí àìdáa ọ wà bọ́ sí step two bó bá jẹ́ pé dáadáa ló hàn bẹ́ẹ̀ a wà bọ́ sí èròǹgbà òǹsọ̀rọ̀ èròǹgbà òǹsọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹnu rẹ̀. bó bá jẹ́ pé dáadáa ló hàn bẹ́ẹ̀ ṣé òun sọ̀rọ̀ yẹn tó gbèrò dáadáa náà tàbí kò gbèrò rẹ̀ nídàkejì ní step two tó ti tó ti mà tó ti ní ánsà pé ohun tó hàn níbi ọ̀rọ̀ ẹnu òun sọ̀rọ̀ ní aburú ó wá kù stéèjì èròǹgbà rẹ̀ ṣé èròǹgbà rẹ̀ ó ń gbèrò aburú náà tàbí kò gbèrò rẹ̀ ṣẹ́rí pé simple bóyá tá a bá ń apply mẹ́tọ́dù yìí bóyá wàhálà tí ẹnu wa ń bí lórí social media bóyá máa insha allah bóyá wọ́n máa dịkụ. Ata láàrin ọkọ àtìyàwó láàrin ọkọ àtìyàwó kò sẹ́ni tá a lè lo fọ́múlà yìí fún láti fi yanjú ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ kò sí òǹtọ̀ láàrin ara wa. ní báyìí mo wá fẹ́ mú àpẹẹrẹ tàbí ohun tí mo fi ṣe àpẹẹrẹ lánàá ọ̀kan wà nínú ẹ̀ tí mo sọ pé àárọ̀ òní ni màá tó sọ ọ́ ní kíkún òun bọ́ sí abẹ́ ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ tí ohun tó hàn níbẹ̀ jẹ́ aburú tí òǹsọ̀rọ̀ náà sì gbèrò aburú náà tó gbèrò aburú náà. mo ní ọ̀dọ̀ ta láti máa rí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo láà rí láti ọ̀dọ̀ káfíìr a máa rí láti ọ̀dọ̀ mùnáfíkì a máa rí láti ọ̀dọ̀ mùtẹ́dìrún a sì máa rí látọ̀dọ̀ muflisu. àkọ́kọ́ náà ta ló ń jẹ́ muflisu alẹ́ muflisu. nínú ìdájọ́ tẹ̀sìn muflisu ni ẹni tó jẹ́ mùsùlùmí. ó sì rí ìrun kí ó rí ààwẹ̀ gbà ó rí hajj ṣe ó tún rí àwọn dáadáa míì ṣe ṣùgbọ́n múfúlísù ó di múfúlísù mùsùlùmí ó di múfúlísù nípasẹ̀ pé ó jẹ àwọn èèyàn ní ẹ̀tọ́ kan ẹ̀tọ́ àwọn èèyàn ń bẹ lọ́rùn rẹ̀ tí ò san tó lérò pé òun ti jẹgbé nínú àwọn ẹ̀tọ́ náà gbèsè jẹ́ kan nínú ẹ̀ gbèsè ó jẹ́ kan nínú rẹ̀ ó yáwó kò san ó yá nǹkan lò kò dá padà ó ilẹ̀ lò láti fi dáko kò dá padà. bẹ́ẹ̀ náà ni gbèsè ọ wà lọ́rùn mùsùlùmí nípasẹ̀ kíkọjá ẹnu ààlà sí àwọn èèyàn kan nípa bíbú wọn lílù wọn sísọ̀rọ̀ wọn láì dáa píparọ́ mọ́ wọn bíba ọmọlúàbí wọn jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí tí mùsùlùmí gbé sọ́rùn tó jẹ́ pé tọ́ba délé yìí yóò bu tọ́ba délé yóò fi ṣépè tọ́ba délé yóò tọwọ́ bọ ìjọmọlúàbí rẹ̀ yóò rí àgbàfín yóò fìyà jẹ ẹni tí ò tó ó ń ṣe àwọn nǹkan wọ̀nyí láì ní ìdáláre nínú ṣẹ̀ríà ọlọ́run lórí ẹ̀. gbogbo ẹ̀ wọ́n bá kọ ọ́ lẹ̀ sínú ìwé iṣẹ́ ibi rẹ̀. bí ó bá wá di ọjọ́ àlèkìyàmà gbogbo àwọn tí ó bú yìí tí wọn ò sì jẹ̀bi èébú gbogbo àwọn tó fi ṣépè yìí tí wọn ò jẹ̀bi èpè gbogbo àwọn tí ọba ọmọlúàbí wọn jẹ́ tí wọn ò sì jẹ̀bi ẹ̀ gbogbo àwọn tó pa irọ́ mọ́ gbogbo àwọn tó parọ́ mọ́ bí irọ́ zìnà bí irọ́ olè tí wọn ò sì jẹ̀bi ẹ̀ wọ́n bá di ní ọjọ́ àlèkèyàmà aláwo ti mọ òdiwọ̀n àwọn nǹkan wọ̀nyẹn wọ́n wàá máa yọ nínú ìrun rẹ̀. wọ́n a ma yọ nínú àwẹ̀ rẹ̀ wọ́n ma yọ nínú zaka rẹ̀ wọ́n yọ nínú hajj rẹ bó bá ka iṣẹ́ rẹ̀ ó tàn lẹ̀ bí iṣẹ́ rere ò bá wá ká a torí ẹlòmíì kì í ṣe pé òun gangan ráàyè iṣẹ́ rere ṣùgbọ́n láìkí wàhálà ó láìkí kó máa dá wàhálà bọ́rẹ̀ ẹ̀ lọ́rùn ni ó láìkí kó máa fa wàhálà oní ọ wà níbi wọ́n ti ń bá àyàn gbalẹ̀ tí ò lẹ́tọ̀ọ́ ọpẹrẹ ẹ̀ ní ajagun gbalẹ̀ tọ́ba di bíi ó búyàn ju arúnà lọ. tó bá di bí èpè ó ṣépè ju àtìpàkọ́ lọ. oyin kan náà òní ọmọ gbé ọ̀rọ̀ tí àwọn kan fi tọpinpin ara wọn jáde. ọ̀rọ̀ tó wà fásánà nínú ayé wọn. torí pé wọ́n ti rí òun gẹ́gẹ́ bí táṣìírí táṣìírí. so táwọn kan bá ti tan tọ́sẹ̀tì wo ìdí ẹnìkan fọ́tò rẹ̀ òun ni wọ́n sẹ́ndì sí òun yóò gbé sáyé. bẹ́lẹ̀ ìbá ṣèbàjẹ́ kan wọn á kámẹ́rà rẹ̀ wọn á sẹ̀ǹdì ẹ̀ sóhun òní ó gbé sáyé. àtẹni tó ń kámẹ́rà rẹ̀ àtẹni tí wọ́n kámẹ́rà rẹ̀ fún. àtẹni tó mú information wá àtẹni tí wọ́n fún ní information náà. yóò padà di gbèsè sí kìíní kejì lọ́rùn lọ́jọ́ àlèkìyàmà. bí ọwọ́jà ìtàṣírí yẹn bá ṣe tó bóyá èèyàn ten thousand ló gbọ́ ni ìyẹn twenty thousand ni ìyẹn hundred thousand ni bẹ́ẹ̀ náà ni ohun tí wọ́n yọ nínú iṣẹ́ eré ń tọ̀ wọ́n ṣe tó. bẹ́ẹ̀ náà ni ó sì tó lọ́jọ́ àlìkìyàmà. nígbà tí wọ́n bá wá kó gbogbo iṣẹ́ rí rẹ̀ tán lẹ̀ tí gbèsè tún kù àwọn onígbèsè náà ní ẹ̀ṣẹ̀ lọ́rùn wọ́n wàá máa yọ òdi wọn ohun tẹ́ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tí wọn ò rí gbà yẹn wọ́n máa nínú tiwọn. wọ́n máa dìlé òun lórí wọ́n á máa dìlé lórí. tẹ́ bá ti wá dìlé lórí tán wọ́n á jù ú nù náà. ohun tó lè mú un tí ó fi padà jáde kúrò nínú iná ò ní wípé wọn ò ní fi kẹ́lẹ́mọ́tò ṣàhádà rẹ̀ di gbèsè fún un bọ́ bá jẹ́ pé ó bá ní kẹ́lí mọ́tò ṣàhádà o bọ́ bá ní o dọjọ́ ọkú rẹ̀ wọn ò ní fi kẹ́lí mọ́tò ṣàhádà kẹ́lí mọ́tò ṣàhádà tíyẹn bá ní nìkan sọ ọ́ ni wọn ò ní fi dí gbèsè àmọ́ gbogbo nǹkan yòókù wáàsí tó ṣe ni ìrun tó kí ni ààwẹ̀ tó gbà ni hajj tó ṣe ni ìtọrẹ àánú tó ṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jẹ̀míwò àmàlìhì yúkùdọ̀ bíhà gbogbo iṣẹ́ rí rẹ̀ túkùdọ̀ bíhà ni wọ́n fi san gbèsè ilá kẹ́límátà ṣàhádà. bọ́ba jẹ́ pé kẹ́límọ́tù ṣàhádà yẹn o ó sì wà o tí ò tí ì bàjẹ́ o. àmọ́ tí kẹ́límọ́tù ṣàhádà yẹn bá ti bàjẹ́ iná gbére ni ó wọ̀. bí kẹ́límọ́tù ṣàhádà rẹ̀ ò tí ì wọn ò ní fi dí iṣẹ́ rí kankan yóò yà àkọ́kọ́ lọ inú iná yẹn ni aláwo ló wá mọ iye millions of years tó máa lò nínú iná nítorí náà mo ń ṣe nàṣíhà fún ara mi mo ń ṣe nàṣíhà fún ìwọ arákùnrin mi ìwọ arábìnrin mi nínú ìsìláàmù ẹ má jà á ṣiṣẹ́ ẹ má jẹ́ ká ṣiṣẹ́ muflisu. àdíìsì muflisu ó wà ní Bukhari ó wà ní Muslim ìtumọ̀ rẹ̀ ni mo ti gbé jáde fún wa yẹn àti àlàyé lórí ẹ̀. lẹ́yìn náà mo wá sọ pé ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ kan ni pé Sheikh Adama Alilori kí alọba ni foríjì wọn pé òun ni ó Islam ilẹ̀ Yorùbá jẹ́ òun sọ̀rọ̀ kan ló bọ́ sórí social media. ohun tó wá jẹ́ àkórí ọ̀rọ̀ rẹ̀ òun ni sheu ádámà ló ba ìsìláàmù ilẹ̀ yorùbá jẹ́ àkórí ọ̀rọ̀ ẹ̀nu. àkórí ọ̀rọ̀ rẹ̀ nìyẹn. mo wá sọ pọ́rọ̀ yẹn kí ló hàn bẹ́ẹ̀ mọ̀ntúkù yẹn kí ló hàn bẹ́ẹ̀. ẹ jẹ́ ká apply ká apply formula sí kí ló hàn nínú mọ̀túkù yẹn zọ́hírùhù ṣàrù ohun tó hàn bẹ́ẹ̀ ni aburú ohun tó hàn bẹ́ẹ̀ ni aburú èyí ti ṣe tí ó fi gẹ́sí pé aburú ló hàn níbẹ̀ alákọ̀ọ́kọ́ tí ó bá di kànáńgì ìlànà Islam nínú dáwà. No kò ní í ṣe pẹ̀lú dídárúkọ ẹnikẹ́ni láti fi ṣe tọ́píìkì láti fi ṣe orí ọ̀rọ̀ tí ó bá di kànráǹgídá tó ga sí pé ah kò sí ibi tá a fẹ́ taari eléyìí sí àfi kí a dárúkọ rẹ̀ ẹ̀yẹ́ tọ́píìkì ọ̀rọ̀ mi. Ma ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ ó yí ẹ̀yin onílàákàyè wípé ó yẹ kí n dárúkọ èèyàn kan ni kí n sọ pé ọ̀rọ̀ ẹnu lágbájá ọmọ lágbájá tàbí kí n sọ pé àkíyèsí ẹnu lágbájá ọmọ lágbájá. àmọ́ ńgbà tí ò sí làlúrí kí n dárúkọ ẹ̀ tó sì jẹ́ sí wípé ohun tí lágbájá ọmọ lágbájá ṣe yìí kì í ṣòun nìkan ló ń ṣerú ẹ̀. tó bá jẹ́ pé òun nìkan péré ló ṣerú ẹ̀ láyé a lè dárúkọ rẹ̀ àmọ́ kì í ṣóun nìkan ló ń ṣerú mistake bẹ́ẹ̀ ṣé tí n bá wá fi okò eléyìí sun ìjókòó yìí bẹ́ẹ̀ lèmi náà bá tún ṣe lọ́la ìtúbọ́ta ìtúforúkọ tiẹ̀ náà sùn bẹ́ẹ̀ lèmi náà bá tún ṣe lọ́túnla ìtúbọ́ta ìtúfi orúkọ ẹlòmíì sùn wá sí kì í ṣe ti lágbájá ọmọ lágbájá nìkan gbogbo ẹni tọ́rọ̀ bá jẹ mọ́ ni. lẹ́yìn náà ni pé dídárúkọ irú Sheikh Adam sínú irú àkọlé yẹn ó lè dá rògbòdìyàn ẹ̀sìn sílẹ̀ ó lè dá rògbòdìyàn ẹ̀sìn sílẹ̀ torí pé Sheikh Adam kọ́nà bá ní foríjì wọn.